السلام عليكم ورحمة الله تعالى وبركاته We give thanks to Allah subhanahu wa ta'ala. We thank Him Almighty. We glorify Him and we appreciate all of His blessings and favors upon us. Just yesterday, we started the fasting of Ramadan and Allah subhanahu wa ta'ala bestowed His blessing upon us and we observe fasting for 29 days. We thank Allah subhanahu wa ta'ala for that. It's not a small blessing from eh, it's not a small blessing. Indeed, it is a great blessing from Allah subhanahu wa ta'ala. And before our salat, we would like to give us the some points about our khutbah because the first thing to do today is inshallah we will start with our salat and after salat the Imam will give uh, this sermon in Arabic language. But uh, for us to know what Imam is going to deliver in his own uh, khutbah in Arabic language. Hey, the manners that we need to apply for celebrating our Salah. This one is not baby. This one is not uh, uh idol worshiping. This is festival. This one is not carnival. This is spiritual aid from Allah If you are talking about aid, It's all about praising Allah subhanahu wa ta'ala, glorifying Allah subhanahu wa ta'ala, and the same time eating and drinking and rejoicing and visiting each other. And the best way of visiting each other is to go and see your brother or your colleague or your friend, your brother in Islam physically. You see each other, you eat in the same house, maybe the following day also you come to your house. That is the normal thing about, uh, that is the great one, uh, step one of visiting on Salah day. The second one is to maybe to call, to hear his voice. Because you cannot go to Saudi maybe far, or oh, you don't have time or oh, you are tired, you know fast of 29 days is not easy. So that you have to call him, just listen to his voice. Is he well? Is he rejoicing the way he rejoices? Is he celebrating the way you celebrate? You have to do that. And number three, which is the, it's not even so proper, is to text message. But for you to, that, to do that one also is better than not to even do anything. And number five, zakat al-fitr. You have to give out zakat al-fitr. Allah subhanahu wa ta'ala established that zakat al-fitr and Prophet Muhammad made it mandatory and obligatory upon everybody that observes fasting. That is why you will give out the the food that people normally cons consume generally in your own society like now rice or if you are in Yoruba land you can give out elubo what I know somebody used to do amala and if you are in Igbo land you can give uh, gari what I know somebody take eba and if you are in Hausa land you can use uh, tuwo uh, masara anyone because people will appreciate it so that is issue of zakat al-fitr and Allah subhanahu wa ta'ala established it so that uh, because there must be kind of lapses and some errors and we committed some things in the month of Ramadan whether willingly or unwillingly so that Allah subhanahu wa ta'ala establish zakat al-fitr so that to nullify and make our reward to be, to be completed so that we get full reward with Allah subhanahu wa ta'ala and some people say that you can monetize it some ulama while some of them say that no you cannot monetize it some of them say that if the situation warrants you to monetize your zakat al fitr you can do that one like maybe you are in uk you are in dubai you know the the advance so that for you to see somebody to give you three mudu or four mudu of rice it will be so difficult people like them can monetize it but in nigeria i've already said it in my khutbah that is in last week that in nigeria so that is better for us to give food items give rice And if you want to include money, add money, there's nothing bad about it. You can add money, وَمَنْ زَادَ زَادَ اللَّهُ خَيْرًا And today also there is something, point number six. Today is Salah day and the same time Juma day. Two Juma. How do we solve the problem? And it's not problem. It's a blessing upon blessing and favors upon favors from Allah subhanahu wa ta'ala. Now, what we do is that we observe a prayer with your Imam. And after in prayer, inshallah, we will conduct Juma prayer also. If you have, if you want, Prophet Muhammad said that if you want, after your Eid prayer, you can say come observe Juma prayer. And if you don't want, stay in your house with your family and rejoice. But if imam, all the imams, it is obligatory for them, they must be here. As you are looking at me, I cannot go home. I'm going to meet my family with you. You are allowed to do that. Chief Imam must be in the mosque so that anybody that wants to observe Juma prayer so that he will make him there. If it is even 30 people or 12 people, so that he will give them uh, this same prayer. And for those, the hikmah, the wisdom behind it, for those that miss uh, this eat Salah, so that they will go and they will come and pay back by observing Juma prayer. And if there is a person that you observe a prayer with your Imam, and you decided to say, "I'm going to take rukhsah bonus from Prophet Muhammad sallallahu alaihi wasallam so that there's nothing bad about it if you don't come to Juma so that you have you must observe your Zuhr prayer because there are so many Fatwana. now some ulama said I don't pray Juma prayer I don't observe any this even Zuhr prayer that one is a criminal may Allah subhanahu wa ta'ala protect us and we have uh, okay <coughs> and lastly we like to commend the effort and uh, to appreciate for, uh, this our government concerning this uh, fighting the corruption and the way they are trying to fix Nigeria. May Allah subhanahu wa ta'ala be, uh, this, uh, be with them. adọ́pẹ́ fún ọlọ́run àdéhùn anábìá muhammadu sallallahu alayhi wa sallam ní sọ́kílà ilé fa ọ̀rọ̀ gùn òun náà ni pé àwọn ojúṣe pọ̀ tá a máa ṣe léyìí àkọ́kọ́ òun náà ni pé ká dọ́pẹ́ fún ọlọ́run tó bá bẹ̀rẹ̀ àwọn ẹni jù àkọ́kọ́ gẹ́gẹ́ bí àná àdéhùn àgbà twenty nine ọlọ́run ò pé kó pé thirty ní ìbẹ̀rẹ̀ pé ọlọ́run ọba ìtọ́látọ̀dọ̀ ọlọ́run ọba ni àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pàjọ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí wọ́n rẹ̀ wò sí ni adáwọ̀pẹ́ fún ọlọ́ọ̀bá lórí eléyìí gẹ́gẹ́ bá kan gbogbo ẹjẹ́ ká maintain ìpáyọ̀ ọlọ́ọ̀bá ta ní nígbà Ramadan bí ẹ bá fi ń sára fún kẹtí ọ̀dà tá a fẹ́ parọ́ tá a fẹ́ jalè tá náwó haram ẹjẹ́ ká continue lẹ́yìn Ramadan tá a bá rẹ̀ lè ṣe ilé náà ní ọmọ túmọ̀ pé ọlọ́run bá gba àwọn wa tá a gbà tá wá ṣe ọmọ túmọ̀ pé àwọn àtọ́ máa ń ṣe oṣù Ramadan kápá ọlọ́run bá níta gbangba àti ní kọ̀kọ̀ káde tún àárín wa ṣe pẹ̀lú ọlọ́run bí ẹ bá ṣe súnmọ́ ọlọ́run ọba àṣẹ itikaf àṣẹ tahajjud ayọ̀ zakatul fitr àṣẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ayọ̀ zakanu wa àṣẹ ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú ní ìta ẹgbẹ́ àwọn màláíkà ni wọ́n dùn sí àkópọ̀ ìdánwò àbá náà dùn sí àkópọ̀ so that a ní láti continue lẹ́yìn Ramadan àdénú ẹ̀ bákan náà ni pé a ní àwọn ẹ̀kọ́ ta nílẹ̀ láti apply lónìí ọdún yìí òun náà ni pé a ní láti wá sọ wa tó dáa jù adẹ̀ní láti fi perfume sára adẹ̀ní láti wá ibi káàkiri pẹ̀lú imam adẹ̀ní láti máa kíra wa kádẹ̀ máa ṣe tẹ̀kbír èyí tó dájú bẹ́ẹ̀ ni pé ká lọ kíra wa sílé tá a bá lágbára àti sílé yẹn ká kọlu ara wa ká gbóhùn ara wa tá a bá dẹ̀ lágbára láti sílé yẹn bákan náà ká tẹ̀sẹ̀ ara rí mẹ́sẹ̀yì lẹ́gbó ṣe lọ lórí facebook lórí whatsapp lórí instagram lórí twitter lórí wechat wigo àti gbogbo ẹ̀ báyẹn mọ́ra wọn ìwọ̀n rẹ̀ bákan náà ni zakat al-fitr káyọ̀ jákà ọlọ́wọ́ bá gbélé ìwọ́nà ní bákan náà nítorí pé fíjẹ́ kàyà kó fi lé òsínà ọmọ èèyàn níwá pẹ̀lú bá a ṣe ń dá ọ̀rẹ́ a sì dá ẹsẹ̀ pẹ̀lú bá a ṣe ń dáwẹ̀ àáfà nǹkan kọ̀ọ̀kan tẹ̀gbẹ́ kan ọ̀dà tí ọlọ́run bá tí ọ̀dẹ̀ fẹ́ ọlọ́run wá nífẹ̀ẹ́ wa púpọ̀ ọmọkẹ́ka gba aláàdá wa kó pé pérépéré ọlọ́run àdàlà báyé bẹ̀ yóò jáka òun náà ni pé ọwọ́ mẹ́rin náà ni múdù mẹ́rin náà ni yóò máa jẹ pé ẹni lórí ẹnì kọ̀ọ̀kan àtọmọ́jútóré àtàgbàlagbà àbítẹ́ni ẹjọ́ bá ní nǹkan tó máa jẹ́ nílòkù sọ́dà tó náà wà náà tó máa gba zakat al-fitr yìí tàbá wá rí pé èmi ọjọ́ ọdún àwẹ̀ ni òní bákan náà ọjọ́ ọdún jimá ni tó gbọ́dún mẹ́ta ọdún ọwẹ ọdún iléyà àdẹ́nà ọdún jimá àti àwọn bíbá yà alhamdulillah láti wá kírun id ajáde àfilẹ̀ wálẹ̀ adrẹ́s àwọn asọ́tọ̀ da níbẹ̀ pọ́lọ́ wọn dẹ̀ máa fi hàn sí fáàrí wọn jọ màláíkà pèsè bẹ́ẹ̀ ni kí n má da wọn níjọsìn ní ọgbọ́n wọn báyìí nìsín wọ́n jáde wá síta nítorí tèmi wọ́n gbọ́ ẹ̀ nítorí tèmi wọ́n lè jupa jù sẹ́lẹ̀ fún èmi ọlọ́run ọba bákan náà tó bá ṣe kí id ànábi sọlá àgbẹ̀ tó bá wù ó lè kí orun jimá pẹ̀lú imam tí ọba dẹ̀ wù ó lè jókòó nílé rẹ̀ ìmọ̀ tó máa ń kírun láwọn jùmọ̀ wọ́n ní jùmọ̀ ọ̀ràn yà ló jẹ́ káwọn wà ń bẹ̀ gbogbo ẹni tó bá ń bí ìsìnrú id sódà tí ó lọ síbẹ̀ láti lọ kírun jùmọ̀ ẹni tó bá gbé kọ́lé tó ń kírun id tó wù pé kọ́ ọmọ kírun jùmọ̀ ìrẹ̀ ní ibà kan náà nǹkan tí ó ni pé ó ní láti kí irun àyílà táàpì ní zoo ní gbogbo ibi tí ó bá wà àǹdẹ́ni parí àwọn fàṣẹ ikí ìjọba wa lórí ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú wọn pàtàkì ti yẹn wọn láti máa ja ìwà bàjẹ́ lógo ìwà ìwà pálapàla ìwà tí wọn da ìwà ìbàlújẹ́ ìwà àbòsí sọ́dà kí ọlọ́ọ̀bà kọ́ máa fún wa lórí eléyìí kọ́lọ́ọ̀bà kọ́ dẹ̀ wà pẹ̀lú wa kí ọlọ́ọ̀bà kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà àti iman àti ọ̀pọ̀lọpọ̀ arziki látọ̀dọ̀ ọlọ́run a yi samun hutu ba namu a cikin yare mu na hausa shi ne farko akwai abubuwan da ya kamata a yi ranar sallah ko sallah na fitar ne ko babban sallah ne niyya na farko shi ne za a yi takbir kabara ne ana yi بمعنى الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد دو الله سبحانه وتعالى أنا guda ashirin da tara ko na ko talatin ai wannan babban baiwa ne daga wajen Allah subhanahu ta'ala ya kamata ku gore ma Allah ya kamata yi masa kabara ya kamata yi ma Allah subhanahu ta'ala tasbihi ai da kuka yi wannan zai nuna kun gore ma Allah subhanahu ta'ala kuma Allah zai kara maku nema kuma zai ja mura eh, zamani saboda shi mu samu eh, daga baya kuma mu yi salloli mai yawa kuma mu yi azumi mai yawa kuma mu yi magana a ta yi tsoron Allah ya kamata a ji tsoron Allah mu duka da baya mun ji tsoron Allah lokaci azumi saboda menene mun bar abinci mun bar mata mun bar wadansu su sun bar gidajen su sun bar kudin su kuma sun zo masallaci a raka yi etika wannan babban bai wani daga wajen Allah subhanahu wataala muna tsoron Allah ne alama na tsoron Allah na takawa ne amma bayan Ramadan za a ci gaba da irin na tsoron Allah kuma ne ko za koma kuma a saba ma Allah a ta yi kare a ta yi zunubi a yi zina a yi abubuwan da bai kamata mu yi ba idan mun kashe sai muka yi ne iri sauran man da muna da shi lokacin azumi na ramadan kuma bayan sallah mun ci gaba wannan ne zai nuna kamar allah ya karba ibada da muka yi lokacin azumi ramadan amma ba mu ci gaba da wannan sauran allah ba sai muna yi wani abu da bai dace ba da ma'ana azumin da muka yi allah bai karba kenan saboda shi na allah ya sa mu dace kuma a akwai ladabi iri-iri wanda yana yi a applying ranar sallah shi ne ya kamata ka sa kayanka an fi so mutum ka sa eh, sabon kaya kuma da ba ka da sabon kaya wanda kana da shi a gida wanda ya fi a cikin kayakinka gaba daya ne ka yi amfani da shi kuma ya kamata mutum ka sa perfume kuma ka gyara bakinka sosai ka yi amfani da asuwaki ko toothpaste da yana da amfani kuma yana da muhimmanci sosai kuma da aka zo je sallah ba na fila ba menene kuma ba surutu do abin da za a yi shi ya faru limam da ya gama an gama sallah kuma sai ya kutuba cikin da daga sai yawancin mutane sai su wuce baka gama aiki naka ba do imam ba yana magana da ita shi ba ko yana magana da wax a yana magana da ku ne ya kamata a saurari a ji magana na limam kuma na biyar muna da zakatul fitr zakatul fitr Allah ya wani baiwa kuma ne daga wajen Allah wani nema ne saboda Allah ya samu kama mu ya Adam ne ba ta inda zamu bauta ma Allah sai mun saba ma Allah subhanahu wa ta'ala sai Allah ya ce kamar da ku gama wannan azumi irin kuskuren da kuka yi kama yi toriya ne direct ne ko indirect ne ko kuskuren mutum ya yi ko ka fara abu da bai kama da ka fara ba ne ko ka duba abu da bai kama da ka duba ba yi a kan wannan Allah ya ce kama mutum da zakatul fitr kuma wannan zakka ba na kuri ba ne ba na kuri ba ne aina abinci ne aina abinci ne kuma na yi bayani abinci ne adalci a garin ka abinci da yawancin mutane suna amfani da shi kama ce kama international abinci da kama da shi ana cin shinkafa ko ina ko ka yi a sake ka kaje ko ina ne a yi da ka ba sanakin da kana doruka na yarbawa yi da ka ka ba da wanda ana yi amara da shi don shi ne mafi alkhairi abincinsu kuma na kana da gairu na hausawa da ka ba da tuwon masara masha Allah ko na kafa ne za su sasu su kone wannan abinci kuma da ka da gairu na ibo da ka ba su gari za su ya fice da wannan gari don suna so ba ai fiki kuma abu da ana bukata wajen mu kenan ba wai sai dole sai ka ba ne ka ji ka ba wani wani abinci abincin da bai bukata ma tunda maka san yare shi kuma ka san kan da yake ma mutane suna magana ai malamai ma an ce kan mutum zaka ya kame da zakatul kudri zaman to kudi mu da su ce su suke kama da yayi ba kada a da shi kudi da lokacin manzo Allah sallallahu alaihi an fi da an fi da abinci ne kuma lokacin akwai kudi ba su ma suna bukata kudi da manzo Allah zai ce kama a fi da zakatul fitr zaman to kudi saboda sun ce kama a yi monetizing ai wanda bai dace ba amma da cikinsu. cikin su sun ce gaban sa su yi monetizing a mai da shi kuri da ma'ana da aka duba kama formudus wanda zaka cire ko dubu eh, ko dari biyar ko dari shida ne ma zaka yi eh, multiply da fadin naka guda uku ne ko biyu ne ko biyar ko goma ne sai a ta wannan adadi zaka fi da shi a afi da shi sun suka yi bayani an ce inda akwai hikma da ma'ana da ka je rubuta ka je ka je saudiya yanzu zai yi wuya a ce mutum daga samu wanda zaka bayar su kafa ne muna ba juna ana dole amma su sun kaunin laifu ne ba su da matsala na irin na poverty amma a nigeria akwai poverty sosai wani everywhere wallahi saboda shi ka ba mutum abinci kuma ka kara mashi kuri da kana zo ka yi amfani da kuri zaka ka bashi abinci ba ka bashi kuri wannan babu wani damu a cikin kuma yau sallah guda biyu ne muna da shi ga sallah na idul fitr kuma ga ranar eh, bisa ranar juma kuma wanda ya yi sallah da ka ga dama za ka yi ka shiga masallaci kuma da lokacin juma ya ke kuma ka yi sallah juma kuma da ka manzo ta ya ba ka wannan permission kuma da ka ga dama kuma za ka ka saura a gidanka tunda ka yi sallah eh wannan babu wani damuwa sai a ta ga kuma amma wanda ya rasa sallah na eh dole ne sai ya yi juma kuma da bai yi juma ba dole ne sai ya yi sallah a zahar kuma kai da kayi sallah na eid kuma baka yi juma'a ba kana gidanka dole ne kayi sallah na azahar kuma a karshe muka yi bayani muka yi appreciation irin muna ba da godiya ma hukuma namu gwamnati a ta irin ayyuka nasu wanda ba ayyuka karɓi ba ne ma waɗanda suna da basira a ta irin abun da suna yi a ta corruption kuma irin abubuwa irin karaktan da bai kamata a samu annu mutane kuma irin karanta kuma iri abubuwan da muna yin da ya samu a cikin wannan hali da muke saka ga kwanan masarai ko ran mutane suna ibara akan ibada ta Allah subhanahu wa ta'ala ya yi muna wannan country ka ga ko lokaci mutane suna bara wani zai ce bai da sahur wani zai ce kamar bai da abin da zai gudu baki da shi saboda abubuwan da wasu mutane suna yi ne a cikin mu fiye abin da suna yi kenan saboda shi ne ya kamata dangane da basira ko ba ka samu abin da za ka ci a gidanka ba a ya kamata ka fahimta kamar gwamnan namu yanzu ya ba karina yake ana yi ba kuma ne ba mai siyasa ba ne amma gaskiya ne muna fada subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin a yanzu insha Allah za a fi sallah kuma baya ka mun ba mutane dama mun kara 15 minutes ma insha Allah za a tarbe sallah baya sallah kuma za mu yi kutuba don Allah ku saurare mu kuma akwai addu'a sasha addu'an da za mu yi don mu riga mu yi itikaf ma mu riga mu yi ibada iri iri ya kamata yi ma mutane amfani a yi addu'a a yi addu'a sosai insha Allah we should be patient to pray observe prayer together and after prayer we should listen to our sermon and uh, after our sermon there is a special prayer There is a very, very special prayer that uh, we, are, we are going to offer for everybody. May Allah subhanahu wa ta'ala accept our prayer. May Allah subhanahu wa ta'ala grant our request. wa ta'ala رب العزة عما يصفون وسلام ala al-mursaleen. Walhamdulillahi rabbil alameen.